room daily. Be there. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. gbogbo ara ajá kọ́ ló gbà á kó rí eégún kó má gbò ó gbogbo ara abiyamọ kọ́ ló gbà á kó rí màjèṣín kó má jẹ́ iyẹ̀pẹ̀ kó má sọ̀rọ̀ gbogbo ètò kọ́ lára ẹ̀ gbà á kó rí ìwé ìròyìn kó má sọ̀rọ̀ bí gbogbo ètò tiẹ̀ sọ̀rọ̀ kì í ṣe bí etí ọba ńlé etí ọba lóko sọ̀rọ̀ sókè ètò rèé tí ń tútì fún tẹ̀dọ̀ inú àwọn ìwé ìròyìn láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́ńbélé ọmọ bàbá tíṣà oníkànga o. ṣé ìjíǹjí tí mo jí mo bá gúnugún lórí agogo idẹ. Ah jíjí tí mo jí mo bá gbégbé ojì wọ̀ràn lórí ọ̀pẹ yẹkẹtẹ ìjíǹjí tí mo jí mo bá kẹgẹkẹgẹ yìn lọ́rùn kòtò jíjí tí mo jí mo bá gárengátà lórí ọmọ lárèrè ifá ló dèjì ọ̀wọ̀n ifá ní kíní ń dúnyún mu kíní ń kunyún mu wọ́n ní ikú wọ́n ní àrùn ní ń kunyún mu wọ́n ní ajogún burúkú lóde ìsálayé lórí ta parasálà ifá tún ló dèjì ọ̀wọ̀n. mi ò bá kọ́ṣẹ́ fagọ́ kò lè mọ gbogbo eléyìí má tẹ̀síwájú. <laughs> ó dẹ̀ bá kinní ìjọba mi lọ́wọ́. ẹ ẹ oníṣẹ́ tó fẹ́ fi ṣe. Ah, in jesus name i pray ẹ tún kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí <laughs> ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko <laughs> láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbà èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ bíṣọ̀bù àgbà lórí rédíò ẹ káàbọ̀ sórí ìròyìn ìwé ìròyìn the nation àti ìwé ìròyìn daily sun ní bẹ lápọ̀ ọ̀dọ̀ tèmi ń bí. kí láti ẹ̀ ń sọ gan-an tá ṣe kínní ah, ìránṣẹ́ ọlọ́run gidi tí pé ẹ̀ dájú. bóyá orí orí òkè kan mo lọ fẹ́ẹ́ sí tí mo ti lọ gbélé yìí wá. níbo ó <laughs> tiẹ̀ ti sọ̀rọ̀ ná ó ní bíṣọ̀bù àgbà lórí rédíò babaláwo bó bá kò lórí rédíò ọ̀rọ̀ èmi kọ́dà pé mi gan ni mi ti ẹ̀rọ jinlẹ̀ tẹ́lẹ̀ ẹ wo ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Punch pẹ̀lú ìwé ìròyìn Nigerian Tribune ló wà lápá ọ̀dọ̀ tèmi ìwé ìròyìn ti nation àti ìwé ìròyìn daily sun pẹ̀lú ìwé ìròyìn punch lóníbẹ̀lẹ̀ ń já. ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó ti gbà pé ó sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí a wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan tó wà lójú àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lónìí nínú ìwé ìròyìn punch láti rí àkọlé ìròyìn kan tó ní ọwọ́ tẹ àwọn afurasí méjìlélógún lórí ti ìgbà lórí ti àríyá ìbálòpọ̀ tí wọ́n fẹ́ ṣe ní ìpínlẹ̀ Bauchi ìwé ìròyìn Punch ló mú ìròyìn yẹn wá. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí lójú ìwé kejì wọ́n ní àlè torí pé àlè torí pé òjò kòrò ká sọ pé kí òkun ó ya wọ̀lú olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yunifásitì Adó Èkìtì olóyè afẹ́ babalọ́lá tó tún jẹ́ amòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ké síjọba àpapọ̀ pẹ̀lú àkọlé tó ń sọ wípé bẹ́ẹ̀ bá tún ti àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì paláìsí ìgbà kan pàtó eléyìí tí ẹ ṣí padà ó léwu jọjọ fún ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tínú ẹ̀ ti ń jó rẹ́súrẹ́sú babalọ́lá ló sọ fúnjọba àpapọ̀ bẹ́ẹ̀. lórí ti ọ̀rọ̀ àìsí ètò ààbò àwọn tó ti gbà kan rí jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri báyìí láti máa la èèyàn lọ́yẹ̀ pàtàkì kí á dáàbò bo ara wa lágbègbè sí àgbègbè ìwé ìròyìn Vanguard lónìí ìròyìn yẹn. ṣé àdúrà ọjọ́ kìíní ni kì í jẹ́ kí èpè ó tètè já olówó láàárín gbogbo ìwé ìròyìn ti Nation níbẹ̀ ni alága fìdíẹ́ tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Bísí Àkàndé ló ti ké sí gbogbo àwọn ọmọ nàìjíríà wípé lórí ti àjàkálẹ̀ àrùn covid-19 eléyìí tábàlà kejì ẹ̀ tó tún fi dùgbẹ́dùgbẹ́ ẹ dákun ẹ bá wa ké sí lẹ́dùà ọba ọ̀làwùràbí kó dákun dábọ̀ kó rà wá kalẹ̀ nínú eléyìí tá a kó sí ìwé ìròyìn the nation. nínú ìwé ìròyìn Vanguard láti kà á ìpè lórí ọ̀rọ̀ ti àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 àwọn abẹnugan ṣe àtìlẹyìn fún ṣíṣí àwọn ilé ẹ̀kọ́ padà tí tí kíni ẹ̀já àpàdé nínú ìwé ìròyìn Vanguard. ṣé àgbà níjà bí ọ̀rọ̀ àgbè níjà bí omi nínú ìwé ìròyìn ti Nation níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n ti ń nàka àlébù síjọba àpapọ̀ ilẹ̀ wa wípé àwọn láládàálẹ̀ lẹ́yìn eégún abala kejì COVID-19 eléyìí tó tún rúgbó yọ ìwé ìròyìn The Nation tọrọ àforíjì báyìí àbí kó digbádàgbọ̀n kó fi ìpínlẹ̀ sakoto sílẹ̀ ikọ̀ kan nínú ẹ̀sìn mùsùlùmí ló sọ bẹ́ẹ̀ fún kùkà ẹ̀já àpàdé nínú ìwé ìròyìn Vanguard. lójú ìwé kejì nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tí wọ́n ti ń sọ wípé ìjọba ìpínlẹ̀ Benue ti jẹ́ kó di mímọ̀ wípé gómìnà Samuel Ortom ó ní àyẹ̀wò ti fi wọ́n báyìí wípé kò sí ohun tó jọ mọ́ COVID-19 lára bàbá fún ìgbà kejì ẹ̀wẹ̀ ẹ̀ gbọ́ tìbútìrú ẹ̀ nínú ìwé ìròyìn The Nation. orílẹ̀-èdè China ṣe àkọọ́lẹ̀ ikú ẹnìkan láàrin oṣù mẹ́jọ ẹni náà ló tún kú látàrí ti ìpadàbọ̀ covid nineteen ìwé ìròyìn punch. lójú ìwé kejì nínú ìwé ìròyìn ti nation ní mọ̀ṣíwà ṣé a kì í relé àgbà a kì í láhun títí káwá relé àgbà lọ́fẹ̀ẹ́ bò pọnmi ó fẹ́ ná eléyìí lọ pẹ̀ kí rẹ̀kí pẹ̀lú ìròyìn tí ń bẹ níbi tí wọ́n sọ wípé àwọn ajínigbé kan eléyìí tí wọ́n jí Alhaji Sulaiman Akínbámi tó jẹ́ ògbónágbòǹgbò oníṣòwò epo rọ̀bì nípínlẹ̀ Èkìtì ni wọ́n sọ wípé àwọn ajínigbé wọ́n ti jí gbé báyìí wọ́n sì sọ wípé wọ́n lè filẹ̀ lọ́fẹ̀ẹ́ àfi bó bá san owó ìgbàsílẹ̀ ọgọ́ta mílíọ̀nù owó náírà kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ wọ́n ní ẹnìkan kì í mú afẹ́fẹ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Katsina wọ́n ṣe gbúgbúrú méje wọ́n mú àwọn oníjìbìtì méjì tí wọ́n ń pera wọn ní àǹjọ̀nú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn ti nation bí mo ṣe ń ṣí i lójú ìwé kẹrin àkọlé kan rèé ń bẹ àkọlé kan rèé tó sọ <laughs> tó sọ wípé àwọn máa ṣe ìfilọ́lẹ̀ àwọn adájọ́ àgbà méjì láwọn ilé ẹjọ́ kan nípínlẹ̀ Èkó kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ pẹ̀lú àrọwà ọlọ́kan òjọ̀kan sí wọn láti fi ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ sójúṣe kí wọ́n sì ṣiṣẹ́ wọn dójú àmì débi káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere àtàwọn nǹkan míì eléyìí tí wọ́n ti sọ pé àgbà ọ̀jẹ̀ níyí nínú iṣẹ́ yìí torí náà àwọn nǹkan kan ń bẹ tí ò yẹ ká túnṣe máa kọ́ yín bí ẹni ń kọ́lé ṣé a kì í kọ́ lọ́mọ mẹ́ta kó tó ràn ọmọ ṣe ìwé ìròyìn The Nation ẹjọ́ tí wọ́n pe akérèdọ́lù fún ìṣẹ̀nilé ẹjọ́ gbé tó dànù bí ìgbà tán gbé omi ìṣọwọ́ tí wọ́n dà á sígbó ṣùgbọ́n ọmọ ajásin ìyẹn ti ń palẹ̀ mọ́ wípé òun yóò kọjá sí ilé ẹjọ́ kò gbogbo ìròyìn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch. lójú ìwé karùn nínú ìwé ìròyìn the nation bẹ́ẹ̀ ò bá ti lè sanwó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ìbádá kẹ́kọ̀ọ́wé fipò sílẹ̀ lalong ló paroko ọ̀rọ̀ ṣọwọ́ sí àwọn alága ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ ìwé ìròyìn the nation. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven five fm lábẹ́òkúta ẹ sì lè darapọ̀ lójú òpó ti facebook fresh one oh seven five fm abẹ́òkúta lè máa ṣáàṣì fún ẹ láìkí péjì yẹn ẹ wò ẹ jẹ́ ká kọjá sókè lọ́hùn-ún ká polówó ohun táǹtà bóyá rò mọ̀ wípé o lè dókòwò lérílẹ̀ pẹ̀lú revolution plus properties kó o dẹ̀ tún jẹ́ burabandẹ̀. bá a wà jẹ́ ǹjẹ́ àìsí fàyè lọ lọ́wọ́ ní revolution plus properties èyí wọ́n pè ní christmas golden bus promo níbi àwọn ojúlówó ẹ̀bùn ní kété yorùbá sanwó àkọ́sán lérí ìkéyìí estate wọn ìwálẹ̀kọ̀ abẹ́òkúta ṣìmáwá ìbàdàn tòun tàbújá ọjọ́ kẹẹ̀dógún oṣù kọkànlá sọjọ́ kẹẹ̀dógún oṣù kìíní ọdún twenty twenty one ní kété yorùbá fifty thousand naira hundred thousand naira two hundred fifty thousand naira five hundred thousand naira òun rò máa gbàpò rẹ̀ sí kan òróró sẹbẹ̀ ẹ dìyẹ fowó táwọn ẹ̀bùn múlẹ̀ kó bá wá jẹ́ ti mílíọ̀nù kan náírà mílíọ̀nù méjì àbọ̀ mẹ́ta tàbí mílíọ̀nù márùn náírà àpò rẹ̀ sí kìlógíráàmù tẹlifíṣàn gbàlódé home theatre washing machine òróró sẹbẹ̀ ògùnfẹ́ màálù àgbò àbíwó gàgàrà tòun tó rẹ́fù tíkẹ́ẹ̀tì ìmá jẹ́ kó láǹfààní Dubai ilé ìsọpọ̀bọ̀ tètè ra àǹfààní ìmúlòdì làbájí zero eight one one two eight three five five five five zero eight one one two eight six five five five five revolution plus property property ìpèsè ilé ìkò gara jù. Abẹ́òkúta ẹ jẹ́ ká fò fáyọ̀ o fáyọ̀ o ìbò wọlé dé Abẹ́òkúta ẹ jẹ́ ká yọ̀ nílùú Ẹ̀gbá Academy Suite balẹ̀ bàgẹ́ sílùú Ẹ̀gbá bẹ́ẹ̀ olùmọ̀ ilé ìtura èyí yàtú Ẹ̀gbá lára Ẹ̀gbá lára ìgbanilálejò tiwa ò máa lẹ́lẹ́gẹ́rà aṣíwájú lajẹ́ láti Ìbàdàn débi gbogbo àyíká tó rẹwà pẹ̀lú ìmọ́tótó tó gara sílẹ̀ kú èyí ga ó ti lọ́wọ́ ju yàrá wájú dáwọ́ dùwú o àjòbí ilé academy suite lábẹ́òkúta ó ti lọ wájú ẹgbẹ́ abadíyà central mosque abẹ́òkúta MKO abiola wèrè lámúlẹ́sí academy suite èyí ó ti lọ wájú. <laughs> academy suite telephone zero eight one seven triple six double six zero one academy suite home away from home fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀ láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm abẹ́òkúta kò sí ẹnìkan tí kò fẹ́ràn ètò ẹ̀kọ́ kò sì sí òbí tí ò fẹ́ kí ọmọ òun kàwé kí ọmọ má dé ilé ẹ̀kọ́ kó ṣorí burúkú wálé ní gbogbo òbí ń sáré ẹ̀ èyí lọ ní ìbámu pẹ̀lú ròyìn tí ọpọ́ sùn nínú ìwé ìròyìn Vanguard níbi tí àwọn abẹnugan lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé àwọn ṣe àtìlẹ́yìn fún ṣíṣí àwọn ilé ẹ̀kọ́ padà ìyẹn tí ìjọba bá ti lè pèsè gbogbo àwọn ohun àmúyẹ èyí tí yóò dènà títàn kálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn COVID-19 láàrin àwọn akẹ́kọ̀ọ́ lára àwọn abẹnugan èyí tí wọ́n ní kí ìjọba orílẹ̀-èdè yóò tẹ̀síwájú láti ṣí ilé ẹ̀kọ́ sílẹ̀ àmọ́ kó pèsè àwọn ohun èèlò èyí tí ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 láti rí ẹgbẹ́ àwọn olùkọ́ Nigerian Union of Teachers NUT National Parent Teachers Association of Nigeria NAPTAN National Association of Nigerian Students NANS àti ẹgbẹ́ Academic Staff Union of University ASU gbogbo àwọn abẹnugan yìí ni wọ́n jẹ́ kó di mímọ̀ ìwé ní ti àwọn àwọn faramọ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n wọlé padà kán sì bẹ̀rẹ̀ sí ní kọ́ ètò ẹ̀kọ́ wọn lọ nítorí pé bí ọdún yìí bá tún yọ kó nínú ètò ẹ̀kọ́ wọn ó nílò èyí ti fi hàn pé ọjọ́ iwájú wọn àti ṣeré wọn ó ti ní ìfàsẹ́yìn díẹ̀díẹ̀ bí omi ọkà tí wọ́n yẹ náà díẹ̀ fún ìdí èyí wọ́n wá ké sí ìjọba àpapọ̀ wípé kó má káàárẹ̀ láti pèsè àwọn ohun èlò gbogbo èyí tí yóò dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn láàrin àwọn akẹ́kọ̀ọ́ ẹ náwó mú ìwé ìròyìn Vanguard kí ẹ lọ ka ròyìn tó kù ń bẹ̀. lójú ìwé kejì nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí ẹ má torí àjàkálẹ̀ àrùn COVID-19 tí àwọn ilé ẹ̀kọ́ yunifásitì pa pátápátá tí eégún ń daṣọ borí o Babalọlá ló sọ fúnjọba àpapọ̀ bẹ́ẹ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga yunifásitì Adó-Èkìtì kan tó wọ́n pè ní afẹ́ babalọ́lá University of Adó-Èkìtì olóyè afẹ́ babalọ́lá ló ti sọ wípé ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó ń ju àjò rẹ̀yìn ó ṣeé ṣe kó máa tún jó rẹ́súrẹ́sú kọjá bó ti yẹ ìyẹn bó bá jẹ́ pé títí ìpá dán òun làwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì ni wọ́n wà babalọ́lá ó ṣàpèjúwe bí wọ́n ṣe ti àwọn ilé ẹ̀kọ́ yunifásitì pa láti pàṣẹ ìjọba àpapọ̀ nítorí àjàkálẹ̀ àrùn covid-19 gẹ́gẹ́ bí eléyìí tí kò bófin mu torí pé kódà ó léwu púpọ̀ fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ èyí di mímọ̀ lánàá nílùú adó èkìtì níbi ìpàdé àwọn akọ̀ròyìn lórí ìgbésẹ̀ tíjọba àpapọ̀ ń gbé lónìí tí wọ́n ń gbé lábẹ́ aṣọ wípé kí wọ́n ṣe àyẹ̀wò àti àtúnyẹ̀wò lórí ọjọ́ kejìdínlógún oṣù kínní ọdún 2021 tí wọ́n kọ́kọ́ kéde ṣáájú wípé àwọn ètò ẹ̀kọ́ ó fẹ́ gbéra sọ padà ògbónágbòǹgbò onípa òfin náà òun ló ń fi èsì sí ọ̀rọ̀ kan eléyìí tó jáde nígboro ẹnu alákòóso fétò ẹ̀kọ́ Malama Adamu Adamu wípé àwọn ti ń wò wípé ó ṣeé ṣe kí àyẹ̀wò àti àtúnyẹ̀wò àti ọ̀fíntótó kó tún wáyé lórí ọjọ́ kejìdínlógún oṣù kínní eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ wípé ètò ẹ̀kọ́ yóò wáyé ó wáá sọ wípé èmi náà fi tójú tẹ̀yìn lù eléyìí tó ń fọ̀ mo fi tójú tẹ̀yìn èmi náà fohùn kan sọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń bẹnu àtẹ́lu títí tipa ilé ẹ̀kọ́ yunifásitì wípé kò bófin mu òun ní apá ibi tí wọ́n gbà òun lèmi náà tò sí lótìítọ́ bá a bá ní ká wò ó ó dájú ṣáká wípé àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn òbí gan fúnra wọn kò sí bá a ṣe máa sọ pé wọn ò ní tàpá sófin tó ń dènà covid nineteen, ṣùgbọ́n lábẹ́ bó bá ti wá wùn kó rí àwa lè sọ pé nítorí wọ́n máa tàpá sí i káwa máa fọjú ọ̀la àwọn ọmọ wa ká máa fi tàfàlà ìyẹn àwọn ọmọ àtàwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ògo èdè yìí lọ́la ojú ìwé ìwé kejì nínú ìwé ìròyìn the nation. ṣé ẹ mọ̀ yìí pé ẹnu kì í tán lára ẹni tó fọ́ ìkémù tí gbogbo lé ń lò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àrùn àkóràn àjàkálẹ̀ àrùn covid-19 tí ò ní tìjú tó lọ tó tó ń fi ọgbọ́n padà sí ìgboro gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn tí ọ̀pọ̀ sùkàn yìí nínú ìwé ìròyìn Vanguard àríkà níbi tí alákòóso fún iléeṣẹ́ ètò ìlera nílẹ̀ wa oníṣègùn òyìnbó ọlọ́run níbẹ̀ mamora ti jẹ́ kó yé gbogbo ọmọ nàìjíríà wípé kán má torí pé wọ́n ti ń gbọ́kòkò wípé wọ́n kó abẹ́rẹ́ àjẹsára yìí tó ń dènà àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 bọ̀ kí wọ́n má tẹ̀lé gbogbo ìlànà tí wọ́n fi ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn náà alákòóso ìjẹ́kódìmọ̀ pé béèyàn bá ṣògùn ọ̀wọ̀ irú ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ dúró di tírélà ó tẹ̀síwájú wípé abẹ́rẹ́ àjẹsára yìí wà fún dídènà àjàkálẹ̀ àrùn àkóràn ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo èèyàn ló gbọ́dọ̀ tẹ̀lé àlàkalẹ̀ èyí tí àwọn elétò ìlera ti fún wa láti dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn yìí bíi fífọ ọwọ́ lọ fọwọ́ bọ̀ fífi sanitizer pawọ́ àti títa kété síra ẹni tí a bá wà láwùjọ ìròyìn ẹ̀ wà nínú ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun Àkàndé pè fún àdúrà kíkan kíkan lòdì sí àjàkálẹ̀ àrùn COVID-19 òun làkọ́lé ìròyìn àríkà wípé alága fìdí ẹ tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀ṣun bísí àkàndé ti sọ wípé ohun tó ń fojú sọ́nà fún látọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà òun ní pé kí wọ́n wólẹ̀ lórí eékún wọn kí wọ́n sì ké sí elédùà ọba aláwùrábí níbi tó ti ń gbọ́ gangan láti wá gbà wàrà wá kalẹ̀ látàrí ti àjàkálẹ̀ àrùn covid-19 ó sọ eléyìí wípé ohun tó dùn mọ́ mi nínú jọjọ jùlọ nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí eléyìí tẹ́ lè fi fún mi bàbá náà òun ló ṣe ayẹyẹ ọjọ́ ìbí kejìlél mọ́kànlélọ́gọ́rin lókè èèpẹ̀ èyí ti second birthday àkàndé sọ eléyìí nínú àtẹ̀jáde kan tó fi síta lánàá láti pàṣẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́ka ìròyìn ọ̀gbẹ́ni adelani bádẹ́rìwá láti ṣe láti sàmì ayẹyẹ ọjọ́ ìbí kejìlélọ́gọ́rin lókè pẹ̀ ó wáá sọ wípé mo lo àkókò yìí láti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ nàìjíríà lápapọ̀ àti gbogbo àwọn tọ́rọ̀ kàn wípé ọ̀rọ̀ lílé àjàkálẹ̀ àrùn covid nineteen lọ sínú ọ̀gbun àìnísàlẹ̀ àgàn ni kì í ṣe ohun tíjọba nìkan lè dágbé ṣùgbọ́n nínú àdúrà ìṣẹ́gun ń bẹ ẹ jẹ́ ká gbàdúrà ká ké pe ọlọ́run ọba aláwùrábí kó wá bá wa dá sí abá abala kejì eléyìí tó tún fi dùgbẹ̀dùgbẹ̀ kódà tó tún ti rúgbó yọ ojú ìwé kejì nínú ìwé ìròyìn the nation. nínú ìwé ìròyìn punch láti rí ìròyìn yìí níbi tí àwọn abẹnugan ní ẹ̀ka ètò ìlera ti ń sọ̀rọ̀ lórí pínpín abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tí a mọ̀ sí Nigerian Medical Association National Association of Nigerian Nurses and Midwives and coalition of labour and civil society organization bí ogun wọn ṣe panupọ̀ títí kan ẹgbẹ́ tí a mọ̀ sí alliance for the survival of covid-19 àti àwọn tó kù ṣe ń gba ìjọba àpapọ̀ lámọ̀ràn wípé kí wọ́n má fi igbá kan bọ̀ kan nínú nínú pínpín abẹ́rẹ́ àjẹsára yìí tó bá gúnlẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà kí wọ́n ṣe lórí fi oríkì ọlọ́fàmọ́jọ ọmọkùnrin láàrin ọ̀kan gbọ́dọ̀ jù kan wọ́n tẹ̀síwájú lákòókò tí wọ́n ń bá ìwé ìròyìn punch sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́jọ́rú àná níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé bí abẹ́rẹ́ àjẹsára náà bá ti dé àwọn òṣèlétò ìlera tí wọ́n dẹ̀bi sọ́jà tó ń dojúkọ ogun àjàkálẹ̀ àrùn yìí ní kọ́kọ́ fún ní abẹ́rẹ́ yìí lẹ́yìn náà ní kán wo àwọn àgbààgbà tí wọ́n wà ní àárín wa lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n sì fún wọn ní abẹ́rẹ́ àjẹsára náà àwọn ẹgbẹ́ yìí jẹ́ kó di mímọ̀ pé èyí ṣe pàtàkì fún ìjọba láti tètè ṣe bẹ́ẹ̀ àríkà síwájú sí nínú ìwé ìròyìn punch níbi tí àwọn abẹnugan lẹ́ka ètò ìlera ṣe jẹ́ kó di mímọ̀ wípé abẹ́rẹ́ àjẹsára yìí tó bá ti dé kó má jẹ́ pé àárín wọn ni wọ́n ti máa pín mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tí mo rí ń bẹ̀ tó sọ wípé pdp dẹ́bi abala kẹjẹ àjàkálẹ̀ àrùn covid-19 ru ìjọba àpapọ̀ òun làkọ́lé ìròyìn ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp òun ló ti nà ká lébù síjọba àpapọ̀ ilẹ̀ ẹ wa wípé ìfarajì wọn láti gbéná wojú olúmọkò covid-19 kò fi bẹ́ẹ̀ péye tó látàrí abala kejì ẹ̀ eléyìí tó tún gbìnàyà ẹgbẹ́ òṣèlú náà òun ló sọ̀rọ̀ kò bákùngbé síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé wọn kò jí gìrì wọn kò gbájúmọ̀ ohun tó yẹ kí wọ́n gbájúmọ̀ ìṣe ń pa làpálàpá wípé wọn kò fi ọwọ́ tó gíríkì mú ọ̀rọ̀ bí abala kejì covid nineteen bí kò ṣe ní wọ ìgboro ìyẹn ló yẹ kí wọ́n gbájúmọ́ ṣùgbọ́n nínú pé wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ wọ́n kàn jókòó wọn ṣe nǹkan kan wọ́n káwọ́ bọ̀tàn òun ló jẹ́ kí covid nineteen abala kejì kó tún fẹ̀jú kẹ̀kẹ́ kọjá bó ti yẹ nínú àtẹ̀jáde kan lánàá láti pàṣẹ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú náà kọ́lá ọlọ́gbọ́dìyàn kọminú lórí bí covid nineteen bí ó tún ṣe ń lékún sí tó sì ń légbá kan ọ̀rin lọ tó sì jẹ́ pé bí òǹkà àwọn tó lùgbàdì ẹ̀ bí yẹn ṣe ń lékún sí i òun lòǹkà àwọn tó ń pàdánù ẹ̀mí wọn lójoojúmọ́ nìyẹn náà ló ń gbẹnu sókè ó wàá sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó ní olórí tó sì ní àdárí àtẹ̀jáde náà sọ wípé ó ṣe ẹgbẹ́ òṣèlú PDP ní àhín kódà ó ń bá wọn lábàdì wípé ìṣàkóso tí ààrẹ Muhammadu Buhari tó léwájú fún wípé kò ya owó kan sọ́tọ̀ nínú àbá ètò ìsúná ọdún 2021 láti ra àwọn èròjà eléyìí tá a fi ń dènà abala kejì àjàkálẹ̀ àrùn covid nineteen kó tó wàá di pé abala kejì yìí òun ló wàá rúgbó yọ ó túmọ̀ sí pé ìṣàkóso tí ààrẹ muhammadu buhari léwájú fún ó ti já àwọn ọmọ nàìjíríà kulẹ̀ ó sì ti kùnà láti mú àwọn ìpinnu kan eléyìí tó mọyọ lórí tí yóò sì dáàbò bo mùtúmùwà ojú ìwé kejì nínú ìwé ìròyìn the nation bí gáàsì ọtí bá ti pé méjì níbi tí wọ́n ti ń mu ògógóró ó ṣeé ṣe kí wọ́n lo oògùn fúnra wọn níbẹ̀ lórí ti pínpín abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn àkóràn bó bá gúnlẹ̀ sórílẹ̀ nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ògùn Ọ̀yọ́ àti ìjọba ìpínlẹ̀ Cross River ni wọ́n ti fi bu ẹnu àtẹ́lu iye abẹ́rẹ́ àjẹsára èyí tí wọ́n fẹ́ kó wá sí àwọn ìpínlẹ̀ yìí àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n bẹnu àtẹ́ lu bí ìjọba àpapọ̀ ṣe pín abẹ́rẹ́ àjẹsára náà ní pàtàkì èyí tó fẹ́ kó ṣọwọ́ sí àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí a dárúkọ yìí ní ti ìjọba ìpínlẹ̀ Benue ìjọba ìpínlẹ̀ Benue jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ pínpín abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn COVID-19 yìí ló yẹ kí àwọn ti gbé o kí àwọn sì jíròrò rẹ̀ ní ibi ìpàdé àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí ó ní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ní ti ìjọba ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn tiẹ̀ tí wá ń palẹ̀ mọ́ báyìí wọ́n ti ń gbèrò wọ́n ti ń sa owó jọ owó onírú owó oníyọ̀ láti kúkú ra abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 àwọn ìpínlẹ̀ gbogbo ni wọ́n jẹ́ kó di mímọ̀ fún gbogbo ìlú wípé àwọn ò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń pin àti bí wọ́n ṣe pín abẹ́rẹ́ àjẹsára náà sí àwọn ìpínlẹ̀ bí ẹ ò bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa ọ̀sẹ̀ tó kọjá níjọba àpapọ̀ kéde rẹ̀ wípé àwọn ń ṣe ìrètí láti gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn coronavirus kí oṣù yìí kó tó tẹnu bọ́pọ̀ iye abẹ́rẹ́ àjẹsára tó ń dènà ìrètí náà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan abẹ́rẹ́ àjẹsára ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. lójú ìwé kejì nínú ìwé ìròyìn the nation lọ́wọ́ sálẹ̀ àyẹ̀wò fi wọ̀nyí pé kò sí nǹkan tó jọ covid nineteen. lára ọ̀tọ̀ òun làkọlé ìròyìn ìjọba ìpínlẹ̀ benue ló ti kéde sí gbangba wálíà wípé gómìnà samuel lọ́tọ̀n fún ìgbà kejì ẹ̀wẹ̀ òun làyẹ̀wò ti fi wọ́n wípé kò sí ohun tí ń jọ covid nineteen. lágọ̀ọ́ ara rẹ̀ pínpín eléyìí wà nínú àtẹ̀jáde kan eléyìí tí akọ̀wé ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni teva akasi tó fi síta nílùú makurdi gómìnà náà ni wọ́n sọ wípé ṣáájú àkókò yìí ó kọ́kọ́ gùn lé àyẹ̀wò covid-19 lọ́jọ́ kẹrìnlá oṣù kejì nígbà tó sì jẹ́ pé àyẹ̀wò fi wọ́n wípé covid-19 kò tiẹ̀ ta kọ́ṣọ́ sí babalára bó tilẹ̀ jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni àyẹ̀wò fi wọ́n wípé àwọn yẹn lùgbàdì covid-19 ṣùgbọ́n tẹnikẹ́ni ò mọbi tí wọ́n ti rí ó wá sọ wípé látàrí bí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń kó sínú ìkẹ́kùn COVID-19 eléyìí ló fà á tí bàbá náà fi sọ wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó túmọ̀ sí wípé ikú eléyìí tó pẹ́ ni tó gúnyán jẹ ó máa ń ṣẹ̀rùbẹ́ni tó ṣẹ̀ ń gbéṣu tiẹ̀ kaná nì ni bàbá náà bá sọ wípé ẹ jẹ́ kí n lọ sí ibùdó àyẹ̀wò kí wọ́n lọ yẹ̀ mí wò ṣùgbọ́n nígbà tí bàbá ó jáde ni wọ́n rí wípé ṣaka làrádá ojú ìwé kejì nínú ìwé ìròyìn The Nation. ìròyìn etí ọba ńlẹ etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹja polówó ohun tá ń tà ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dì rọrùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́ta àbámọ̀ bíi ìdánlórí rí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ni àkọ́mọ́ná wọn ẹ̀yin tẹ́ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hùn. goal. Our friend Oliver is what you call a man with a huge appetite. Gigantic, actually. And if there's one phrase we have come to know Oliver for, it is this More data, please. No matter what we offer him, more data, please. So, guess what we did? We heard Glow created new data plans for people like Oliver, and we got him exactly that. And guess what Oliver said? Eh, eh, excuse me, oh, please, is this all for me? Only me? Now, Oliver certainly has more than enough data all thanks to the Glow Mega Data Plans. With the longer validity you get on Glow Mega Data Plans, you can work from home with ease, run your business better, download non-stop, stream music and movies endlessly, learn online, and share data with anyone. No worries. Get 225 gigabytes at 30,000 naira for 30 days, 425 gigabytes at 50,000 naira for 90 days, and 1 terabyte at 100,000 naira for a year. Dial star 777 hash now to start enjoying these mega mega plans. Glow Unlimited. òru àwọn alábíamọ òru àwọn alábíamọ òru àwọn alábíamọ ìjọ grace of god church international onípẹ́pẹ́yẹ ń pe gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ àti abíamọ tí ọ̀rọ̀ ọmọ jẹ lógún sí àdúrà alágbára tí a pe àkọlé rẹ̀ ní òru àwọn alábíamọ are you looking for the fruits of the womb and the medical has written you off perhaps your children are wayward stubborn and worrisome attend the night of glorious mother every third Friday of the month by 7 p.m. at the Church Auditorium, Grace of God Church International, Onípẹpẹyẹ, along Abẹ́òkúta Shagam Expressway. Fún àdúrà àti ìgbaniníyànjú, ẹ pè Pásítọ̀ Tóyìn Benjamin sórí 08038474383 08038474383. Jésù lolúwa Jesus is love. mi máa jẹ lórí ọmọ. padà sórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta bí náà báyìí tí ìkú panápaná ò tí ì lé lọ àṣewà lórí ẹ̀. bí ẹni tí à ń pè ò bá tí ì dáhùn èèyàn ò ní jẹ́ kó sú òun ní pípé lórí ti ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àkóràn covid nineteen náà ni ìròyìn sì ń ṣe awuyewuye lórí ẹ̀. E ẹni tó jẹ́ alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ èkó ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ibùsùn tó wà ní ibùdó ìyàsọ́tọ̀ àwọn ló jẹ́ pé àwọn èèyàn ti kúnbẹ̀ báyìí ní ìdá mọ́kànlélọ́gọ́ta àbáyọ̀mí ẹni tó sọ ọ̀rọ̀ di mímọ̀ jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni àwọn èèyàn tí wọ́n ń lu ìgbàdí àrùn náà ń lékún lójoojúmọ́ ó ṣe àlàyé wípé yàtọ̀ sí àwọn tí wọ́n wà ní ibùdó ìyàsọ́tọ̀ onílọ́wọ́lọ́wọ́ báyìí àwọn aláàárẹ̀ tí wọ́n dín díẹ̀ ní ẹgbẹ̀rún mẹ́jọ ni wọ́n ń gba ìtọ́jú láti inú ilé wọn ó wá ké sí gbogbo àwọn èèyàn pátá wípé kí wọ́n má dáwọ́ dúró lórí pípèsè àti títẹ̀lé àwọn ìlànà èyí tó ń dènà àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn tẹlifíṣàn tó jáde láàárọ̀ yìí lójú ìwé kẹfà eléyìí tó jáde láàárọ̀ yìí wọ́n sọ wípé bóró ó bá gbé adẹ́tẹ̀ wọ́n ní nǹkan burúkú kúrò ń lù ú bó bá gbọ́mọba wọ́n ní nǹkan burúkú ṣẹlẹ̀ ó wá ṣe ní láàánú wípé àtọmọba àtẹdẹ́tẹ̀ gbogbo wọn lóró ń kó papọ̀ lójú ìwé kẹfà ìwé ìròyìn daily sun níbẹ̀ ni mo ti rí àkọlé kan tó sọ wípé èèyàn àwọn oníṣègùn òyìnbó tó ń lọ bí ogún ló ti lùgbàdì covid-19 nípínlẹ̀ kwara nínú ìwé ìròyìn tẹlifíṣàn wọ́n ní ó kéré pin àwọn ògbóná gbòǹgbò oníṣègùn òyìnbó eléyìí tó ń lọ bí ogún òun làyẹ̀wò ti fi wọ́n wípé wọ́n ti lùgbàdì àjàkálẹ̀ àrùn covid-19 nílé ẹ̀kọ́ yunifásitì ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó tó wà nílùú ìlọrin olórí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó náà ní ìpínlẹ̀ Kwara dókítà Badmus abib òun ló sọ eléyìí fún àwọn òṣìṣẹ́ orísun ìròyìn ilẹ̀ nàìjíríà ẹ̀ka ti ìlú ìlọrin lọ́jọ́rú àná ó sọ wípé ṣáájú àkókò yìí náà ló jẹ́ wípé ìṣe làwọn kàn ń bá kinní ọ̀hún làwọn ń bá a yí ìyẹn gbogbo àwọn èròjà eléyìí tí ò tó nǹkan tó wà ńlẹ̀ òun làwọn náà ń ṣàmúlò ẹ̀ láti máa fi tọ́jú àjàkálẹ̀ àrùn covid-19 ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí ó ti gbìnà yá mọ́ wọn lọ́wọ́ kọjá bó ti yẹ gẹ́gẹ́ bó ṣe wá sọ ó ní ní báyìí àw àwọn èèyàn wa tó jẹ́ oníṣègùn òyìnbó tó jẹ́ ogún ni wọ́n ti lùgbàdì covid nineteen láti bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta títí di àkókò yìí torí náà mo wá ń sọ fún ìjọba àti àwọn tọ̀rọ̀ kàn wípé kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún wa láti pèsè àwọn èròjà eléyìí tí yóò jẹ́ ká ṣe iṣẹ́ wa láṣeyè àti láṣeyege bó tilẹ̀ jẹ́ pé ìrètí ògo tiẹ̀ ti wà ìtura sì ti ń wà wípé bí wọ́n ti ṣe ṣe àwárí abẹ́rẹ́ àjẹsára eléyìí tó ń dènà àjàkálẹ̀ àrùn covid-19 ó túmọ̀ sí pé iṣẹ́ yìí ó ti rọrùn ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí àfi káké tọ̀tàn wípé àwọn àyíká eléyìí tá a ti ń ṣiṣẹ́ kò rẹwà tó èròjà gan eléyìí tó wà ńlẹ̀ náà tí wọ́n pèsè fún wa wípé ká máa fi gbógun ti covid nineteen kò tó nǹkan kan ẹ gbà wáyà wá kalẹ̀ lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Daily Sun. ẹ jẹ́ kí a lọ sí inú ìwé ìròyìn Punch ẹnìkan tí ó ní ilé ijó lẹ́kọ̀ọ́ Bruno Owede ní ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ̀ lórí ẹ̀sùn pípọ́sí ilé ijó náà fún àwọn tó fẹ́ ṣe fàájì ara wọn lọ́nà tó tako dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 ní báyìí ilé-ẹjọ́ èbúté mẹ́ta magistrate ló ti pàṣẹ wípé kí wọ́n lọ ṣe àyẹ̀wò àjàkálẹ̀ àrùn covid-19 fún ẹni tó ní ilé ijó Bruno ni wọ́n fún ní ọ̀sẹ̀ kan láti fi wá pèsè èsì àbájáde ìwádìí tí wọ́n bá ṣe fún un ijó tó bá káni lára làádìṣẹ́jó ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó akeem odùmọ̀sù òun ló léwájú fún àwọn ọlọ́pàá tí wọ́n fi yalu ilé ijó náà tí wọ́n sì kó àwọn onífàájì èyí tí wọn ò dín ní mẹ́tàlélógóje àti àwọn tí wọ́n fẹ̀sùn hàn pé wọ́n ń jó ní ìhòhò ní club victoria tó wà ní àjọṣe adéògùn street ní erékùṣù èkó lọ́jọ́ àbámẹ́ta Bruno ẹni tó ní ilé ijó náà ni wọ́n sọ wípé ó ti tàpá sí òfin tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkúrọ̀ nígbà tó ń sọ̀rọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ Múyìwá Adéjọbí nínú àtijáde tó fi síta lánàá ó jẹ́ kó di mímọ̀ pé mọ́tò ayọ́kẹ́lẹ́ èyí tí kò dín ní mẹ́rìnlélọ́gbọ̀n ni àwọn rí kó ní ilé ijó náà pẹ̀lú àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé Bruno ni àwọn ti wọ́ lọ sí ilé ẹjọ́ ní ìbámu pẹ̀lú òfin ìwà ọ̀daràn lẹ́kọ̀ọ́ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn daily tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ edo ṣe ìtọ́ni fún àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti gùnlé ìyanṣẹ́lódì tí kò nígbà kan pàtó tí yóò wà á sópin àríkà lábẹ́ wípé látàrí bí gbèdéke ọjọ́ mọ́kànlélógún àti gbèdéke ọjọ́ mẹ́rìnlá eléyìí tí wọ́n fún ìjọba ìpínlẹ̀ edo bó ti ṣe tẹnu bepo láti ṣújá sí ohun mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ dígbọ̀dìgbọ̀n síwájú ìjọba ìpínlẹ̀ náà áríkà wípé ẹgbẹ́ àwọn olùkọ́ NUT ẹ̀ka ti ìpínlẹ̀ èdò òun ló ti wá ṣe ìtọ́ni fún gbogbo àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbo wípé ní kété tó bá ti ń di ọjọ́ ajé tó ń bọ̀ yìí ìyẹn ọjọ́ kejìdínlógún oṣù kínní ọdún 2021 wípé kí wọ́n kán ságbami ìyanṣẹ́lódì eléyìí tó lágbára jọjọ tí ó sì nígbà kan pàtó tí yóò wà sópin ìtọ́ni àti àṣẹ ẹgbẹ́ náà òun ló wà nínú ìwé àdéhùn kan eléyìí tí wọ́n fi síta lópin ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso ti ẹgbẹ́ o ti ẹgbẹ́ àwọn olùkọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kejìlá oṣù kínní eléyìí tí alága wọn pius okulegbe àti igbákejì rẹ̀ moni modest itua tí wọ́n jọ buwọ́lù wọ́n wá ní ní báyìí àkókò eléyìí tá a fi fi sílẹ̀ ṣáájú àkókò yìí òun láti kọ́kọ́ kéde sétí ìjọba ìpínlẹ̀ edo wípé a fún wọn ní gbèdéke ọjọ́ mọ́kànlélógún ṣùgbọ́n nígbà tí yẹn lọ tá àgbò ń lọ tá àgbò ń bọ̀ a tún fún wọn ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá mi àrẹ́jẹ̀ àròmìrà àwọn àkókò ìkẹrẹ́ ó tó tún ṣẹ́kù fúnjọba tó bá nìkan ṣe a sì lè káwọ́ bọ̀tán ká máa wò ó kíjọba kan kó máa fi ọ̀rọ̀ ìgbáyé gbádùn wa kó máa fi tàfàlà ìwé ìròyìn Daily Sun tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. Shaw Ọba Services Nigeria Limited tá a bá ń sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa Shaw Ọba Services Nigeria Limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè Nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance Shaw Ọba Services Nigeria Limited wà ní. Number forty seven Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà road Òkè Ìléwó Abẹ́òkúta. wà WhatsApp number 0818 900 8976. Telephone lines 0802 387 5069 tàbí 0818 900 8912. Ẹ tún lè kàn sí wẹ́bsáìtì tiwọn www.showoba.com.ng lórí social media Showoba Services Nigeria Limited email sowkltd at yahoo.co.uk Showoba Services Nigeria Limited best clearing and forwarding agency. My correct country people for Abeokuta, better life don't come o with Skyward Community Seminar. Ìmọ̀jìnlẹ̀ tó máa yí ìtàn rẹ padà sọ ìwọ náà di ọ̀kan lára àwọn olóró lágbàáyé. oya make you join the ogbonge new transport technology wey go reduce accident plus traffic hold up dem for our road. ètò ìrìnnà lójú òfurufú níwọ̀n fifteen to twenty kilometres tí ò méwu dání. this one no be play play o na for this seminar you go sabi how to become joint owners of the latest transport technology. after that nko <laughs> you go dey chopulate better dividends for your lifetime. magan darapọ̀ mú ìdánilẹ́kọ̀ọ́ yìí tó máa sọ ìwọ náà di olóró àjẹjẹtàn lọ́jọ́ friday fifteenth january twenty twenty one ìpele méjì ní ìdánilẹ́kọ̀ọ́ máa pín sí aago mọ́kànlá àárọ̀ méjì ọ̀sán. this seminar go ṣẹlẹ̀ for green legacy resort olùṣègùn ọbásanjọ́ presidential library by nnpc mega station òkè mọ́sán abẹ́òkúta. fẹ́kùnrẹ́rì àlàyé zero nine zero nine two nine one four eight four eight tàbí zero eight zero seven five one three five five two four. skyward community ilẹ̀kùn àǹfààní tó máa sọ ẹ́ dọ̀lọ́rọ̀. Hello? James, look, I'm on the expressway. My car just broke down. I d- I don't even know what to do. I don't. Sorry, you do not have sufficient credit to continue this call. Oh, please, no, no. Why not? This is an important call. Then you should have recharged. I would, but I'm in a position where I can't. Why not borrow some credit then? Eh? Borrow credit? How? Uh. With Glow Borrow Me Credit, you can borrow airtime and pay later. It's easy. Just dial star 321 hash and follow the instructions. <laughs> Wow, that's fantastic. Glow is always there for you when it matters most. Sorry, James. <laughs> As I was saying, eh, my car just broke down now and I, I have no help here. Talk now, pay later with Glow Borrow Me Credit. Glow Unlimited. ariwo lórí afẹ́fẹ́ ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ṣe iṣẹ́ yìí sú mi mi ò ṣe mọ́ kì í ṣe bí òmùwẹ̀ tó wà láàrin agbami sọ̀rọ̀ eh, sókè eh, nù ròyìn. a ti ẹ̀fìn yẹn a sì kọ́kọ́ débùté náà <laughs> láyé mi ò tún wọ́dọ̀ yìí mọ́ ilé ẹjọ́ gíga àpapọ̀ tó fi ìlú àbújá ṣe ibùjókòó ní òfin àyélẹ̀ kan fi àkókò ẹ̀ ṣòfò bí ó ṣe gbé ẹjọ́ kan lánàá tó sì dànù bí ìgbà da omi ìṣọ́rọ́ nù ẹjọ́ yìí ni wọ́n fi ń béèrè fún okun èyí tí ètò ìdìbò abẹ́lé tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe londo èyí tó sọ Rotimi Akeredolu di ọmọ oyè fún ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tí wọ́n fi yan gómìnà tuntun ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2020 nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ lánàá onídàájọ́ Yang Eko ló jẹ́ kó di mímọ̀ pé Ọlájùmọ̀kẹ́ Anífowóṣe tó gbé ẹjọ́ wá ló ti tẹ̀tì tó sì ti tẹ òfin lójú kó tó di pé ó gbé ẹjọ́ náà wá àlàyé tí onídàájọ́ náà ṣe ni pé irú ẹjọ́ bẹ́ẹ̀ èèyàn máa ti ń gbé wá sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ṣe là á sílẹ̀ láàárín ọjọ́ mẹ́rìnlá tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ilé ẹjọ́ sì ti gbé ẹjọ́ náà tó dàánù ní báyìí gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà àríkà yìí pé ẹni tó jẹ́ ọmọ ajásin títún gbèrò láti pé ẹjọ́ kò tẹ́milọ́rùn ẹ̀nàwọ́ mú ìwé ìròyìn punch fókúlẹ̀ kúlẹ̀ ìròyìn yìí. lójú ìwé kẹta nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí ẹ̀kọ́ gbójú mímú wá nínú èsì ìdánwò neco fọ́dún 2020 òun làkọ́lé ìròyìn àjọ elétò ìdánwò neco ni wọ́n sọ wípé ní báyìí wọ́n ti yọ̀ǹda èsì ìdánwò tọdún 2020 nígbà tó jẹ́ wípé òǹkà iye àwọn tó wẹ̀yọ́ kọ̀ọ̀kan tó ṣe dáadáa ni wọ́n sọ wípé ó tún gbé búgẹ́búgẹ́ ìyẹn ni pé ó lékún sí i pẹ̀lú ìdá méjì nínú ọgọ́rùn-ún ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ní kírẹ́díìtì márùn-ún tí wọ́n ṣe dáadáa tí wọ́n sì yege nínú gbogbo àwọn iṣẹ́ lónìrànràn bákan náà ni wọ́n sọ wípé àjọ neco òun ló ti fòfin de ilé ẹ̀kọ́ tó ń lọ bíi méjìlá látàrí kíni wọ́n ní wọ́n lọ́wọ́ nínú màgòmágó wọ́n sì ń lọ́wọ́ nínú ọ̀rọ̀ miracle center bákan náà ni wọ́n sọ wípé pé wọ́n kúndùn ìyẹn ká máa gbowó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láì ṣe pé akẹ́kọ̀ọ́ ó yọjú ká máa wá jókòó ká máa bá wọn ṣe akọ̀wé ìgbaniwọlé nínú àjọ nẹ́kù náà ọ̀jọ̀gbọ́n Godswill Obioma tó kéde eléyìí nínú àtẹ̀jáde kan wípé àwọn ti fi èsì ìdánwò àwọn ti fi síta kí kálukú tó jókòó fún ìdánwò náà kí wọ́n máa lọ yẹ̀ wò wọ́n ní wọ́n fi àtẹ̀jáde náà síta nílùú Minna olúlu ìpínlẹ̀ Niger nígbà tí wọ́n sọ wípé lára àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti fòfin dè wípé láyé ń bí kọ tá yóò fi parẹ́ kò sáàyè fún wọn láti máa kópa nínú ìdánwò nẹ́kò mọ́ àbí kébéyàwó akẹ́kọ̀ọ́ wọ́n lọ ń forúkọ sílẹ̀ níbẹ̀ wípé ilé ẹ̀kọ́ báyìí òun ni mo ti fẹ́ ṣe wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ mọ́ lára àwọn ilé ẹ̀kọ́ náà òun la ti rí ilé ẹ̀kọ́ mẹ́rin nípínlẹ̀ Adamawa ilé ẹ̀kọ́ méjì ní ìpínlẹ̀ Kaduna méjì ní Katsina méjì nípínlẹ̀ Niger ẹyọ kan nípínlẹ̀ Taraba àti ẹyọ kan tó kù lólúlu ilẹ̀ wa wọ́n ní kódà ọwọ́ tó tó àwọn alábòjútó kan tó ń lọ bíi mẹ́rìnlélógún lórí ọ̀rọ̀ lílẹ̀ dí àpòpọ̀ láti jíwèé wò àbí bá wọn akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò ojú ìwé kẹta nínú ìwé ìròyìn The Nation tó jáde fún tàárọ̀ yìí. lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yìí náà ni a ṣì wà akẹ́kọ̀ọ́ kan tó sì wà ní ìpele àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ fásitì tí wọ́n ti ń kọ́ṣẹ́ olùkọ́ tí a sọ lórúkọ Ignatius Ajuru ní ìpínlẹ̀ Rivers Ami Ugochukwu ọ̀hún ni wọ́n ti fi àmì ìdálọ́lá ni wọ́n ti fi dálọ́lá nípa fífún ní skọ́láṣíìpù ọdún mẹ́rin tí wọ́n sì tún ṣètò ẹgbẹ̀rún lọ́nà igba náírà fún èyí tí yóò máa fi ṣe ìtọ́jú ara rẹ̀ pẹ̀lú àmì ìdálọ́lá lórí pé ó jẹ́ olóòótọ́ ó sì yára rẹ̀ sọ́tọ̀ gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà nínú ìwé ìròyìn punch akẹ́kọ̀ọ́ yìí òun ni ó dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ torí nílé oúnjẹ ló dá padà fún ẹni tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà láì mọ̀ pé ẹni tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí àgbà olùkọ́ni tó sì jẹ́ ọ̀gá àgbà kan lẹ́ka ilé ẹ̀kọ́ yìí ìyẹn ọ̀mọ̀wé patience Spencer Spencer ló mú ọmọ yìí lọ́wọ́ tó sì gún lọ síwájú lé gíwá ilé ẹ̀kọ́ náà ìyẹn ọ̀jọ̀gbọ́n Ozo Mekuri Edemele níbẹ̀ ni gíwá ilé ẹ̀kọ́ yìí ti pinnu láti dá akẹ́kọ̀ọ́ yìí lọ́lá fún jíjẹ́ olóòótọ́ ìdí rẹ̀ rèé tí wọ́n fi fún ní scholarship ìpè yóò ka ẹ̀kọ́ ọ̀fẹ́ títí yóò fi tán ní ilé ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ ni yóò sì máa gba ẹgbẹ̀rún lọ́nà igba náírà gẹ́gẹ́ bí owó ìsàpòrò tí yóò máa fi tọ́jú ara rẹ̀ lẹ́yìn èyí ni wọ́n wá gbé àwọ́ọ̀dù ńlá jàǹràn fún báyìí tí ń ṣe àwọ́ọ̀dù jíjẹ́ olóòótọ́ láti lè fi jẹ́ àpẹrẹrẹ fún àwọn akẹ́kọ̀ọ́ míì tí wọ́n bá tún hùwà òótọ́ bẹ́ẹ̀ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn the nation ẹ tètè yá kọ̀wé fipò sílẹ̀ bẹ́ẹ̀ bá lè sanwó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ lalong ló sọ fáwọn alága ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ plateau Simon Lalong òun ló ti ṣe ìtọ́ni wípé ìjọba ìbílẹ̀ yòówù tó bá rí i pé kò lágbára láti san owó oṣù ìṣẹ́ tó kéré jù lọ tuntun eléyìí ti ṣe ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n wọ́n ní kí àwọn alága ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́yà ò sọ́kà kí wọ́n tètè ya kọ̀wé kí wọ́n fipò sílẹ̀ ṣe ojú àgbàre ó sàn ju ẹ̀yìn àgbàre lọ gómìnà ló sọ̀rọ̀ níbi ìpàdé kan nílé ìjọba tó wà nílùú Jos lálọ́ ń yìí ó ní gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn òṣìṣẹ́ ibẹ̀ ni wọ́n ń pè wípé kíjọba ìbílẹ̀ kí wọ́n máa dá dúró láàyè ara wọn owó tó tọ́ sí wọn kó máa lọ sọ́dọ̀ wọn tààràtà kó má sì í pé àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n tún là lé wọn lọ́wọ́ lálọ́n sọ wípé ní kẹ́tẹ́tẹ́lẹ̀ ìdẹ́sẹ̀tì gbọ́ mi ó ní mo buwọ́lù wípé kí owó wọn kó máa tọ̀ wọ́n lọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó má sì í pé àwa ni wọ́n fẹ̀sùn kàn wípé à ń kówó èkúrò owó àkàrà à ń kò lé wọn lọ́wọ́ torí náà wọ́n ti wà láàyè ara ara wọn báyìí kí ló wá ń dá wọn dúró láti san owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn the nation. láti bẹ̀ zero eight one five four three two one zero seven nine zero eight one five four three two one zero seven nine. tàbí zero eight one eight one one one one zero seven nine zero eight one eight one one one ten seventy nine. hello. hello ọmọ bàbá tíṣà. ẹ kú ojúmọ́ sà. mo wá sà. a ti máàkì orúkọ yín. oníkàkà ilé fe. ilé ń wà. èmi náà ni sheu ibrahim subaru kí wá kà láti ìlú bàlá. àyà ojú ọ̀pọ̀ yẹn ò dá kò dá kò dá kò dá ẹja wẹlùmí. hello. hello? ẹ ti wà ń bẹ̀ kú ojúmọ́ hello ìpè tó bá ti fariwo wọlé kò ṣeé gé hello zero eight one eight one one one ten seventy nine níwọ̀nba àkókò tó kù. hello sir. ẹ káàárọ̀ sir. ẹ káàárọ̀ o. yes orúkọ yín àti bí tẹ́ ti ń pè é ìdẹ̀ra olúwa ló ń sọ̀rọ̀ láti gbèdé olúlé o. à ń gbọ́ yín sà èwo lẹ fẹ́ dá sí. ẹ tí o ẹ tí ọmọ tí ọlọ́run ṣe lọ́mọ olóríire yẹn ni mo oh. fẹ́ dá sí. kí ọlọ́run ọba kó fún wa lọ́mọ tí ó gbórúkọ wa níyì tí ó gbórúkọ wa ga. ẹ̀kọ́ lílé jẹ́ fún gbogbo àwọn ọmọ wa hmm. tí wọ́n máa wò pé báwọn bá rí nǹkan àwọn ọlọ́run níjẹ́ àwọn oṣù ọmọ nàìjíríà rere dé òkú àwọn máa gbérú kan jẹ́ olóòótọ́ tán máa wò pé àwọn ò ní pẹ̀lú borílẹ̀-èdè jẹ́ ń tàwọn àwọn orílẹ̀-èdè ṣe ni hmm. ebi bá bàjẹ́ dé tán ń wí fún àwọn ọmọ wọn yẹn ẹ̀kọ́ rẹ o hmm. ọmọ tó máa máa gba two hundred thousand lóṣooṣù hmm. ó tó gba ẹ̀kọ́ ọ̀fẹ́ ó bá jẹ́ fóònù yẹn náà ló mú ó lè ṣàkó bẹ́ẹ̀ kó tó gbé dọ́gbẹ́ wọn ṣe ká bímọ tí ó ṣe wa tí ó ṣe oríire délẹ̀ o ẹ̀kọ́ gidi lè jẹ́ fún àwọn ọmọ wa. ẹ ṣeun sà Mr. ìjẹrẹ olúwa. hello hello apá bíi tẹ́ni yẹn wà kódàkódà ẹja wẹ lómi hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa o. orúkọ yín àti bí ẹ ti ń pè wá mà. orúkọ mi ni mrs ọlálẹyẹ o láti ìlànà. èwo lẹ fẹ́ dá sí mà. ọmọ yẹn ni o. ó yá. tọmọ tọmọ tí orí fòun he ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní kí ni ẹ jẹ fáwọn ọmọ wa o. Hmm, hmm. ẹ̀kọ́ ńlá ni hmm. ọmọ tó bá ti lẹ́kọ̀ọ́ yẹn láti ilé. Hmm. tó bá lè mú débi kí n lọ so ọjọ́ ọlọ́run ní ètò dáa fún ọjọ́ ọ̀la ẹ̀ hmm. so ìyẹn ni mo fẹ́ dá sí. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àmín lórúkọ jésù. hello. hello. ẹ káàárọ̀ ẹ ti wà ńbẹ̀. ẹ káàárọ̀ oníkànga. yes sir ẹ káàárọ̀ sir. wẹ́rẹ̀ kí olùkọ́ àgbà olùkọ́ mi kí yóò ní bàjẹ́ lágbára ọlọ́run. àmín o orúkọ tèmi ni táyé tápà ọmọ ìyá ẹlẹ́pà mr network láti ìlú abẹ́òkúta. eléyìí tí mo fẹ́ dá sí nípa nin tí à ń tò lọ ṣe lọ́wọ́ yìí ni mo jẹ rọ àwọn ìjọba kí wọ́n jọ jẹ́jẹ́ bí a ṣe ń dìbò tó máa ń gbé poli unit súnmọ́ àwọn ará ìlú tá à ń dìbò kó ń gbé kínní náà súnmọ́ wa èrò ti ń pọ̀ jù ń dẹ hmm. bóyá àwọn tó sọ pé kó stop ẹ̀ bóyá kó stop ẹ̀ náà ni èrò yìí ti ń pọ̀ jù à ń bẹ̀rù kòró kòró hmm. kòró kòró dà kó jọ ń tọ́ lọ kó sì stop ẹ̀ tàbí kó gbé súnmọ́ wa lágbá lọ́wọ́ àníkú àìsàn kòró. àmín jésù ìpè yẹn náà láfẹ́ fi káàdì ẹ̀ láàárọ̀ yìí gbogbo àwọn tójú òpó Facebook pátá gbogbo yìí lákè. prince ayomi Um, adélakùn taofik jamiu jalele idowu bashiru bimpend ọmọọlá uh, john ayomide king pẹ̀lú mi adébáyọ̀ olúwatúyà àyànfẹ́ ohun gbogbo tí yóò bá náà ìjọba àti gbogbo alẹ́nulọ́rọ̀ nídìí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ orílẹ̀ yìí ní kí gbogbo wa ṣe o títí ilé ẹ̀kọ́ pa ni yóò tún ṣe àkóbá tó pọ̀ gan fún ètò ẹ̀kọ́ orílẹ̀ yìí tó ń jó àjórẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn pọ̀ lójú òpó ti facebook já a máa dágbére ká máa lọ nítorí àkókò. ọmọ bàbá tíṣà o. mò ń jẹ́. irinṣẹ́ ẹ ṣìkù kan kódà kò tí ì kọ́ṣẹ́ pé. eléré wo ni. àní irinṣẹ́ ẹ ṣìkù kan kò tí ì kọ́ṣẹ́ pé. kódà kápẹ́ńtà o. aṣẹ́wó mm. tó wọ suẹ́tà lọ síbi tí wọ́n ti ń polówó ọjà lálẹ́ toró tútù mú. Mm, ah. irinṣẹ́ ẹ kan ni kò ì <laughs> eh, kọ́ṣẹ́ pé. kí ló máa fi <laughs> eh, eh. da aṣọ́gbó sanbọ́ọ̀dù oníkànga o. ẹ bà. kò nílò babaláwo fresh kó ṣẹ̀ṣẹ̀ dáfá fún ta ló ní tọ̀hún. àní kò nílò babaláwo fresh kó ṣẹ̀ṣẹ̀ dára fún. láti ẹ̀ ní babaláwo fresh gan. ẹni ẹni tí apárí tó lọ dọ́sìn kóòmù méjìlá kò nílò babaláwo fresh kó ṣẹ̀ṣẹ̀ dára fún bí ìbáyẹ pọ́n rán ni òun kọ́ ló fẹ́ lò. o ti rí pé ọgọ́ ṣọ̀tẹ̀ láàárọ̀ yìí orí wé kò kò kò jagara. kí ni o jagara. <laughs> ẹ wo ẹ pàdé ikọ̀ mi lọ́la. obìnrin kọ́sàn kan lẹ́ẹ̀kan jẹ́ ní dẹ́ lóhùn ta ni babaláwo fresh. àmì mọ ni. o mọ oyinẹkan ni. bíṣọ̀pù mo mọ. èmi ni olúfẹ́mi oyinẹkan oníkọ̀gá àgbọ̀n ọ̀gbẹ́ èdè bíṣọ̀pù àgbà mo pa kọ̀gá mi dé ó tún dọ̀la tẹ́ pàdé kọ̀ mi. ẹ já pàdé ní aago méjì lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àṣírí ìlera pẹ̀lú ọmọ bàbá tíṣà títí dìgbà náà adéyínká adépìtẹ̀ lórúkọ tèmi ẹ máa wà ní ìmọ́tótó. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. point nine FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la nílùú Abẹ́òkúta. àyẹ̀kùn ẹ̀yọ̀ bá yẹlẹ̀. ǹjẹ́ ìfẹ́ tẹ̀ ní sí wa nílé iṣẹ́ ias unique homes and properties náà ló jẹ́ ká máa kéye ní gbogbo ibi tó wù kẹ́tì láǹfààní láti máa gbọ́ wa pé ẹ kú dédé àsìkò yìí o a kú àlàjá ọdún ọdún yìí àtúrà kò ní lẹ̀ kọ̀ọ̀kọ̀ mọ̀ wá ayọ̀bá mi àkànjí adélani ló kọ́ mi èmi ni olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ ias unique homes and properties ẹ káàbọ̀ sọ́dún 2021. twenty ní bá yọnu sí mi o ó ṣáájú ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba. àìsí bẹ́ẹ̀ wọ́n lòun láì bá wọn dá sí i fọláṣadé adébáyọ̀ lórúkọ tèmi náà mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wá nílé pé ẹ̀yin náà ẹ káàbọ̀ sínú ọdún twenty twenty one ọdún ayọ̀ wa ọdún ìgbéga wa ọdún ìlọsíwájú wa ló máa jẹ́ fún wa lágbára ọlọ́run. ẹ ṣe àǹkì yìí ẹ̀yin oníbàárà wa dáhùn ra lẹ̀ ìyẹn lọ́dọ̀ wa ní ias unique homes and properties. àwọn bàbá wa mọ̀nìmọ̀nì mọ̀yàmọ̀yà wọ́n sọ pé ọgbọ́n ìṣe àgọ́ òní ni ọ̀pọ̀lọpọ̀ gbèsè làwọn kan ti gbé lánàá àmọ́ tó jẹ́ pé lónìí a lè rí bí n tó jẹ́ ọgbọ́n mọ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń rí tí wọ́n sì mọ̀ pé ohun tó dájú ni pé kéèyàn tètè fi òní pilẹ̀ ńtọ́la rẹ̀ máa sọ mo ṣe wá láǹfààní láti bá yín sọ̀rọ̀ ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ fẹ́ràn lè ṣe IAS tẹ́ mọ̀ pé láìsí pé èèyàn jiyàn sí i òkè téńté lórí tábìlì nílé iṣẹ́ IAS wà tá a bá ń sọ nípa àwọn tó ń ta ilẹ̀ lọ́dún tuntun tá a wá bọ́ sí yìí ká sọ pé ìwọ náà ti wá ṣe tán tó o fẹ́ ralẹ̀ ohun tó dáa ni pé kó o farabalẹ̀. kó má bàa já lulẹ̀. ọ̀pọ̀lọpọ̀ náà ti já kulẹ̀. ọ̀rọ̀ wọn wá dì kalẹ̀. wọ́n wá ń padà wá kí wọn pẹ̀lẹ́. tẹ́yìn náà bá ń bá lè ṣe IAS bọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ lawyers jẹ́. a máa a kí ẹ̀yin oníbàárà wa dáhùn ra yẹn lọ́dọ̀ wa. ní báyìí a ti ronú nípa táwọn èèyàn nílò ilẹ̀ wa kan wà tọ́pọ́n súnkàn báyìí tá a pè ní treasure garden tó wà ní Máwùkọ́. sẹ́rí treasure garden Máwùkọ́ yìí ní àgbègbè ìtílẹ̀ yìí wà ẹ̀yin náà lè débẹ̀ kẹ́ ṣèwádìí torí ẹni tó ní ilẹ̀ ní àgbègbè yìí tó bá fẹ́ tà á ní kó lọ́lẹ̀ kó dowó one hundred and seventy five thousand naira ni wọ́n ń talẹ̀ níbẹ̀. ṣùgbọ́n inú mi dàn ayọ̀ mi kún láti fi tó yín létí pé eighty thousand naira a ní eighty thousand naira níléeṣẹ́ ias ṣe tán láti ta treasure garden máwòkọ́ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí má jẹ́ kí àǹfààní yẹn fò ọ̀rọ̀ ìwọ náà tètè gbégbèsè ọlọ́gbọ́n ní kíákíá báyìí kí ìwọ náà pẹ̀lú àwọn ọlọ́gbọ́n tí wọ́n fẹ́ fi òní wọn pètè ọ̀la nípa ríra ilẹ̀ treasure garden máwòkọ́ ní eighty thousand naira péré láti òní títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí ọ̀pọ̀ tó mọ̀ nípa iléeṣẹ́ ias nígbẹ̀rí ìwà jẹ́ pé àní bá bá ti ń ra ilẹ̀ treasure garden yìí ni wàá máa gba tíkẹ́ẹ̀tì tó bá san eighty thousand naira wàá gba tíkẹ́ẹ̀tì mẹ́rin. ẹ wá jẹ́ kí n sọ fún yín o sunday tó gbẹ̀yìn nínú oṣù tá a wà yìí la máa yí kótó ìdíje oríire yẹn níbi tí olóríire méjìlá á ti fi ẹ̀bùn ńláńlá méjìlá ṣe ìfàjẹ́ á dáa kí ìwọ náà pẹ̀lú gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kọ sí iléeṣẹ́ ias tó súnmọ́ ẹ jùlọ pé zero nine zero three three seven seven three one eight nine. 090 33 77 3189. má gbàgbé o pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí ní títa ilẹ̀ yẹn treasure garden máa wò kọ́ máa wá sópin ní eighty thousand naira tó bá di ọjọ́ kẹrìndínlógún ìyẹn on the sixteen á di hundred thousand naira tó bá di ọjọ́ kejì nínú oṣù keje á di one hundred and twenty thousand naira onírọ̀ èèyàn ló máa sọ pẹ́lẹ́rì ìhùn bẹ̀ lọ́rùn ìwọ náà lè dé àdúgbò tí treasure garden máa wò kọ́ yìí wà ìwọ náà rí i pé one hundred and seventy five thousand naira ni wọ́n ń ta plọ́ọ̀tì kan ládùúgbò yẹn ìwọ náà ò ṣe gbígbé sí ọlọ́gbọ́n ní kíákíá báyìí kó o jàǹfààní eighty thousand naira péré ní ra plọ́ọ̀tì ilẹ̀ kan ní tre treasure garden máwùkọ́ ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ilé iṣẹ́ wa. ẹ má gbàgbé o pé ansarudin house quarry road pepsi lábẹ́òkúta ń bí ibẹ̀ ní iléeṣẹ́ ias unicom zuwa ẹ pé zero nine zero three three seven.